Lord, we want to teach them your word. And we are praying that you give them understanding. In Jesus' name. My brother and sisters. sọ We want to talk to you about the word of God. sọ about what is coming very soon. Maybe you have heard about what we want to tell you. But we want to elaborate further. In the book of Genesis, chapter 2, there we find that, that after God has created the earth in six days. He rested on the seventh day. This is in verses two and three. Genesis Of Genesis chapter two. On the seventh day. God uh, ended his work which he had made. and he rested in the seventh day. from all his work which he has made. and God blessed the seventh day. and sanctified it. because that in it he had rested from all his work which God created and made. God has made known unto us. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sí àwọn èèyàn rẹ̀ nípa ìfihàn ni. by revelation. pé ọjọ́ mẹ́fà tí a fi ayé yẹn. that those six days in which God created the earth. ó ń ṣe àpẹẹrẹ pé ọlọ́run signifies ọlọ́run fún àwa ní ọjọ́ ẹgbẹ̀rún mẹ́fà ọdún. that God has given unto man six thousand years. ni pé ẹgbẹ̀rún mẹ́fà ọdún ni ọlọ́run fún àwa ènìyàn láti máa ṣe àkóso ayé ìtìkára wa. that is God has given unto man six thousand years to rule the earth by themselves. gbogbo ìjọba tó mọ̀ tó wà lórí ilẹ̀ ayé gbogbo wọ̀nyí. all of the kingdoms and governments that is on the earth today. láti bẹ̀ wá ní. ni wọ́n ti ń jọba ara wọn ìkan á jọba ìkan lórí oyè. They've been established for thousands of years. ní ìgbẹ̀yìn ẹ̀yà ìgbẹ̀yìn ẹgbẹ̀rún mẹ́fà ìṣẹ́. in the end of these six thousand years. ọlọ́run sọ pé òun yóò sinmi. the bible says God is gonna rest. kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ pé ìsinmi. what does this rest signify? wà ní kí ni ọlọ́run ń ní ìsìn pàpà. you might say to yourself what is he doing right now? ní jésù sọ pé bàbá mi ń ṣiṣẹ́ èmi sì ń ṣiṣẹ́ síbẹ̀. Jesus clearly states that my father keeps on working and so I'm working also. ìyẹn ni pé gbogbo àdúrà tí ó ń tà ń gbà wọ̀nyí. all of the prayer that we are praying unto God. gbogbo wàhálà tó wà lórí ayé wọ̀nyí. all of the problems that are upon the earth today still makes God to work. when He's answering our prayers he is working. all those kinds of prayers and requests from man makes God work. the problems that are on the earth. are caused by the devil call is also making God to work. láti máa bá tirẹ̀. to protect his own people. láti máa gbọ́ igbe àwọn àwọn aláìní. to answer the cries of the needy. and láti máa gbọ́ àdúrà tá à and to answer the prayers of those of us calling upon him. yóò sinmi ọjọ́ kejì. but the Bible says God is resting on the seventh day. ilé ìtura ń fún wa pé. that is signifying unto us. gẹ́gẹ́ bí a ti kà as we have read in the Bible. pé ẹgbẹ̀rún ọdún kan ń bọ̀ níwájú yìí. that there is coming a one thousand year period. pé ẹgbẹ̀rún keje which is the seventh millennium. eléyìí ni ọlọ́run sọ pé òun gan ló máa máa ṣokò àṣokòṣàkóso ayé yìí. in which God is going to be the governor the ruler of the earth. gbogbo àwọn ẹ̀mí èṣù tó ń fa wàhálà lórí ayé wọ̀nyí wọ̀nyí. all of the demon and evil spirits causing problem of the earth. ọlọ́run yóò mú wọn kúrò lórí ilẹ̀. shall be removed from the earth. ọlọ́run yóò tì wọ́n mọ́ ọ̀gbun kan. they shall be bound in the pit èṣù ti kálára ẹ̀ tí í ṣe bàbá wọn. the devil himself who is their leader shall be found in the bottomless pit. lọ ka eléyìí ní inú ìwé ìfihàn. this is in the book of Revelation. orí ogún. chapter twenty. a kà níbẹ̀. where we have read that. a máa láti ẹsẹ̀ ìkíní pàpà. I will start from verse one of Revelation chapter twenty. láti fi hàn ohun tó ń bọ̀ àṣẹlẹ̀ láìpẹ́ yìí. show unto you what's coming to pass soon. a kọ pé mo sì rí áńgẹ́lì kan. and I saw an angel come tó ń ti ọ̀run sọ̀kalẹ̀. come down from heaven. tó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá. come down. tí òun ti kọ́kọ́rọ́ ọ̀gbun ni. come down from heaven having the key of the bottomless pit. àti ẹ̀wọ̀n ńlá kan wà lé ọwọ́ rẹ̀. and a great chain in his hand. ó sì di ìkokò náà mú. and he laid hold on the dragon. ejò àtijọ́ ni. that old serpent. kì í ṣe èṣù. which is the devil. àti sátani. and satan ó sì dé lé ẹgbẹ̀rún ọdún. and bound him a thousand years. ó sì gbé e sọ sínú ọ̀gbun náà. and threw him, cast him into the bottomless pit. Ó sì tì í. And shut him up. Ó sì fi èdìdì dì í lórí rẹ̀. And set a seal upon him. Kí ẹ ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ. That he should deceive the nations no more. Títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. Till the thousand years should be fulfilled ìyẹn ni pé fún ẹgbẹ̀rún ọdún la ó de èṣù mọ́ ọgbà nísàlẹ̀. that is the devil shall be bound and shot into the bottomless pit for one thousand years. gbogbo àwọn ẹ̀mí àìsàn gbogbo wọ̀nyí náà la ó de mọ́ ọ̀run àpáàdé. including all the spirits that cause disease and sickness. wọn ò ní lè yọ àwọn èèyàn lẹ́nu mọ́ fún ẹgbẹ̀rún ọdún. they shall not be able to bother people again. fún ẹgbẹ̀rún ọdún tá ló ń bọ̀ iṣẹ́. for one thousand years. ni là ń pè ní ìjọba àlàáfíà àti Jésù mú bọ̀. that's going to be the millennium and reign of peace of Jesus. Jesus shall be the kingdom the ruler of the earth padà lórílẹ̀ ayé yìí yóò máa padà. Jesus is coming back to this earth. nínú ẹran ara sẹ́ni yóò máa jọba. in flesh he shall rule. gbogbo ìjọba tó wà lórílẹ̀ ayé ìlà ó ti parẹ́ all the governor, governments of this world shall be destroyed. They shall fight against themselves. There's coming another world war that the Bible has prophesied about. It shall happen very soon. That's what for these reasons we are calling you to come and accept Jesus. Because them that belong unto Jesus, only them have the assurance assurance pé àwọn yóò wọ ìjọba àlàáfíà tá ló yìí. that they shall enter into this new kingdom that is coming. pé ó dá wa lójú pé àwa yóò lọ pàdé Jésù. we are confident that we shall meet with Jesus. Jésù kọ́kọ́ máa wá yọ̀rẹ̀ wá àwa lọ pàdé òun láwọ̀ because he is coming first in secret to take away the people that belong to him in the rapture. sọ pé àwa yóò yí padà lójijì. the Bible says we shall be transformed in a twinkling of an eye. àwa tá a bá wà lórí ilẹ̀ ayé yìí sẹ́. those of us who are upon this earth. tí a ò ní fẹ́ tí a ò ní kú rárá. who shall not die at all. Àwa yóò pẹ̀lú àwọn tí a ó dìde nínú Kristi. We shall join up with them that are resurrected in Christ. A ó lọ pàdé Jésù láwọ̀ sọ́mọ̀. And we shall meet up with the Lord in the air. Nígbà tí eléyìí bá ṣẹlẹ̀. After this has happened. Lẹ́yìn tí lẹ́yìn tí èyí bá ṣẹlẹ̀. After this. Àwọn orílẹ̀ ayé yóò ṣì máa wọ́n yóò máa tẹ̀síwájú lórí ayé wọn yìí o. The the kingdoms of this world shall still be here. Gbọ̀n wọn yóò wá lọ jagun. But they shall fight in a war. Ìwọ náà gún mọ oríṣiríṣi orin ìjà ogun tí wọ́n ti ní lọ́wọ́ báyìí. Of course you know all the weapons of war that they have right now. Gbogbo bọ́ǹbù bọ́ǹbù ńláńlá tí wọ́n ti ní lọ́wọ́ báyìí. All kinds of nuclear and atomic bombs. Tó pé wọ́n ní tó bẹ́ẹ̀ gẹ́tẹ́ pé wọ́n lè fi pa gbogbo ayé rẹ. By which they can destroy this whole world. Ṣùgbọ́n Bíbélì sọ pé. But the Bible says. Jésù sọ pé òun yóò gé ọjọ́ náà kúrú. Jesus says that God will cut off the day short. Jésù sọ pé tí ò bá yẹ pé a gé ọjọ́ náà kúrú ni. That if the days were not shortened. Yóò sí ẹlẹ́ran man shall be saved. But Jesus said, because of the elect, that shall still be upon the face of this earth, that God does not want them to die until Jesus comes from heaven, àwọn nítorí tí wọ́n ní jésù yóò ṣe dá ìjà náà dúró. because of these people Jesus will stop the fight. ṣùgbọ́n bàtà bá dá ìjà náà dúró. but after he stopped the fight. àwọn tó máa kúrò láyé àwọn àwọn èèyàn ránpẹ́ ló máa kúrò. the people that will remain on the earth will be a small minority. there won't be just be a fraction of the whole population of the earth. ayé yìí bá para wọn rẹ́ tán. most people have died in the war nítorí pé ìgbà tí wọ́n bá yin gbogbo bọ́ọ̀bù wọ̀nyẹn. because after firing the atomic bombs. èéfín bọ́ọ̀bù yẹn gan ló máa ń ká gbogbo orílẹ̀-èdè yìí. all of the fumes that are coming from this will spread to the earth all over the earth. yóò máa fa gbogbo àjàkálẹ̀ àrùn lórílẹ̀. and it shall cause all kinds of diseases. èyí náà ti mọ ètò ìṣẹ̀lẹ̀ ní ìgbà ogun àjàkáyé kejì. I'm sure you some of you remember what happened during the second world war. ṣùgbọ́n èyí ń bọ̀ wá ṣe àjàkáyé kẹta ilé ìlú. but the one that is coming this third world war shall be great. ṣùgbọ́n ilé ìgan kọ́kọ́ fẹ́ sọ nípa àkọ́kọ́ fẹ́ sọ ilé that's not our subject in this message like to tell you that after this whole war, ìjọba àlàáfíà yẹn yóò wá sọ̀kan. there is coming a reign of peace on the earth. ṣùgbọ́n nínú ìwé ìfihàn orí ogún yẹn. and the book of Revelation chapter twenty. pé it is written. èṣù tó ń tan orílẹ̀-èdè ayé gbogbo jẹ wọ̀nyí. that the devil who is the deceiver of the whole world. angel kan yóò de èṣù náà. Eh, eh, eh, an angel of God will bind him. yóò sì lọ gbé èṣù ní sínú ọ̀gbun yẹn. and cast him into the bottomless pit. gbogbo àwọn ẹ̀mí èṣù tó ń fa àìsàn wọ̀nyẹn náà. and all of these evil spirits causing diseases. ni a ó mú lórílẹ̀ ayé yìí. Mm-hmm. will be taken away from the face of the earth. that's why the bible says God is going to rest. because when there is no more sickness on the earth. and there is no death and sorrow. then God shall rest. this is God's own rest. and even those of us who are on the earth shall rest. because many things that God promised says. pé àwọn ẹranko pàpà yóò sinmi. that even even the animal kingdom will rest. àwọn gan àwọn ẹranko wọn yóò ní máa para wọn jẹ mọ́. they will not kill or destroy eat themselves anymore. pé kìnìún ò ní máa pa ewúrẹ́ jẹ mọ́. the lion will not eat the goat anymore. pé àwọn àwọn gbogbo àwọn àwọn màálù gan yóò máa bá ọmọ kìnìún jẹ pọ̀. and the young calf will walk with the young lion in the in the bush. gbogbo wọ̀nyí ni ìlérí Ọlọ́run. these are the promises of God. eléyìí ni Ọlọ́run Ọlọ́run pè ní ìsinmi. this is the rest that God is talking about. nígbà náà àwọn àwọ̀ ìyàwó and those men that enter into that kingdom at that time. they shall experience the time of peace and, and calmness. there won't be the problem of oh I don't have a job. because God will provide for all men. every person will have satisfaction and peace. you can read this in the book of Isaiah. ọjọ́ àádọ́rin chapter fifty seven orí kẹrìndínláàádọ́rin chapter sixty six ẹsẹ̀ ìkọkàndínlógún verse nineteen wàá rí kà níbẹ̀. you can read it from there. nígbà tí ogun yìí bá parí pàpà àwọn èèyàn yóò sì tún àwọn kan yóò that there will be survivors of this third world war. ṣùgbọ́n mi ò fẹ́ kó rò pé má rò pé ìyẹn ni wọ́n máa jà dúró. but you should not aspire to that. ó yẹ kí wọ́n máa jà pé kí wọ́n lè pẹ̀ láwọn tí yóò lọ pàdé Jésù láwọn you should aspire to be one of those that will meet with Jesus in the air. ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ ó lé ju tí. because that which is coming is a terrible mess. ogun àjàkátà ló ń bọ̀ yóò kó máa lé kókó. this world war is gonna be terrible. ṣùgbọ́n à ń fẹ́ kọ́ka kó kó ọmọ nípa ìjọba tó máa ṣe lẹ́yìn ogun ìbá ti parí. I want you to know about the kingdom that is going to happen after that war. pé láti ìsìn ló ti lè múra sílẹ̀ bóyá o fẹ́ wọ̀jọba yìí. from now you can prepare and decide if you want to enter into that kingdom. ẹni bá tẹ̀lé láyé yìí ló máa mọ ẹni tó ìjọba náà. you follow in this world will determine where you are going in the end. tó bá tẹ̀lé Jésù Kristi. if you follow Jesus. I have the confidence that you are going into the kingdom of God. Then you have the confidence that you are going to be a part of that rest that is to come. But if you do not follow Jesus. And you say you're going to follow your own religion. There is no assurance for you. Let us go further. Regarding this peace that is to come. The Bible tells us clearly that before the bride peace comes, the this world war that we are telling you about is going to happen in the, in the environs of Jerusalem. In the book of the prophet Zechariah, chapter 14, from verses 1 to 3, it is written that Ọlọ́run sọ wípé. God says. Kíyèsí. Behold. Ọjọ́ Olúwa ń bọ̀. The day of the Lord is coming. A ó sì pín ìkógun rẹ̀ láàrin rẹ̀. And a ó sì pín ìkógun rẹ̀ láàrin rẹ̀. And the boundary shall be set. Nítorí èmi yóò kó gbogbo orílẹ̀-èdè jọ. Because I will gather all the nations. Sí Jerúsálẹ́mù. Unto Jerusalem. Fún ogun. For a war. A ó sì kó ìlú náà. And the city a ó sì kó ìlú náà and the city a ó sì kó àwọn ilé and all the people a ó sì and the women shall be ravished ààbọ̀ ìlú náà yóò sì lọ sí ìgbègùn. and half of the city shall go into captivity. a kì yóò sì ké ìyókù àwọn ènìyàn náà kúrò ní ìlú náà. and the rest of the people shall not be allowed to stay in the city. ní ẹsẹ̀ kẹta rẹ̀. in verse three. nígbà náà ni olúwa yóò jáde lọ. the lord shall go out. yóò sì bá àwọn orílẹ̀-èdè and he shall fight against the nation. gẹ́gẹ́ bí ti ìjà ní ọjọ́ ogun. that as in the day of war eléyìí ni pé ọlọ́run ti kára rẹ̀ yóò wá gbèjà jerusalemu. that is God shall fight for Jerusalem. gbọ́n kí ó tó di pé ọlọ́run sọ̀kà láti gbèjà jerusalemu yẹn. but before God, God comes down to fight for Jerusalem. ọlọ́run sọ pé òun yóò gba gbogbo orílẹ̀-èdè àyíjọ wọn yóò wá sí láti jagun. he says he will gather all the nations of the earth to fight in Jerusalem. eléyìí ni ogun ló ń bọ̀. this is the world war that is go to come soon. bíbélì bá ti sọ nǹkan yóò rí bẹ́ẹ̀. as the Bible says so shall it be. gbogbo tí bá sọ ló máa ń rí bẹ́ẹ̀. because the word of God will never fail ìta sọ pé ọlọ́run máa fomi payé rẹ́ noah sọ fún wọn títí títí. when noah prophesied that God will destroy the world with rain. àwọn èèyàn lè máa fẹnu rẹ́rìn-ín kó máa ṣe fẹ́ jíwa. people were laughing and laughing. bó ṣẹlẹ̀ o. but it happened. má sọ pé báwo la ṣe mọ̀ bíbélì sọ pé ó ṣẹlẹ̀ o. the bible clearly says that it happened. àwọn ọlọ́mọ ìjìnlẹ̀ gan tuntun wa ń wádìí wọn ti rí i pé lóòótọ́ ni ohun kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nígbà kan. even the scientists have actually found that that did happen. pé omi bu ayé omi pa ayé nígbà náà. there was a time when water covered the earth. mo fẹ́ kó mọ̀ wọ́n bá nísìnyí pàpà pé. I want you to know. ọkọ̀ Noah náà. that even Noah's ark. Bíbélì sọ pé. that the Bible describes. tí ó ní ìgbà tí omi náà kúrò lórí ilẹ̀ ayé. that after the rain has stopped. pé ọkọ̀ Noah náà gúnlẹ̀ sí orí òkè kan. that Noah's ark rested upon a mountain. orí òkè tá ń pè ní Arafat. the mount of Ararat. ṣùgbọ́n Bíbélì sọ pé. the Bible says ọkọ̀ náà wà lórí òkè náà. that that mount is on top of that place. jẹ́ o mọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ sí lọ wá òkè náà. do you realize that the scientists are looking for that mountain. a ti ẹ̀ ń gbọ́ pé wọ́n ti rí ọkọ̀ náà. and there are reports that they have actually found the ark. wọ́n sì rí èékú ọkọ̀ náà. they are seeing the remnants of the of the ark. tó fi mọ̀ pé ọkọ̀ ọkọ̀ ojú omi ni ọkọ̀ yìí. whereby they know that this was actually a ship. wọ́n lè mọ̀ pé ọkọ̀ ojú omi tó máa máa gbé lórí òkè ńlá. and they know one that was residing upon a high mountain must be Noah's ark àní ohun tí bíbélì sọ gbogbo wọ̀nyẹn ó ṣẹlẹ̀. all that the Bible describes has actually happened. má jẹ́ kí àwọn èèyàn tàn ẹ́ jẹ o. don't let anybody deceive you. a fẹ́ kó mọ̀ pé nígbà tí Jésù sọ pé. we want to know that when Jesus says. ìsinmi kan ń bọ̀. that there is coming a rest. ibi tí ó yẹ pé Jésù ni yóò máa jọba lórí ayé mi. wherein Jesus shall rule upon the face of the earth. mo pé kí ìsinmi náà tó dé o. but before that happens. a ó ti fẹ́ pa gbogbo ayé yìí rẹ́ rán. the rest of the world will probably have most of it will have been destroyed ó máa ṣẹlẹ̀ o. it will happen. tó o bá fẹ́ if you want to be saved. o ní láti wá sínú ọkọ̀ ìgbàlà náà. you must enter into the ark of safety. ọkọ̀ ìgbàlà ti yìí sẹ́. this ark of safety of the Jesus Christ. Jésù Kristi ni. which is Jesus Christ. kì í ṣe ẹ̀sìn kankan. it's not any religion. orúkọ Jésù ni ọkọ̀ ìgbàlà náà. only the name of Jesus can save. Bíbélì sọ pé. because the Bible says. orúkọ Ọlọ́run. the name of God. ilé ìṣọ́nà gíga ni. is a strong tower. ń sá sá wọnú rẹ̀ ni. the righteous runs into it and is saved. Jésù Kristi ni orúkọ náà. and that name is Jesus Christ. and you must belong to Jesus. ló lè ní ìpinnu ìjọba then will you have a part in this kingdom that is to come. ǹjẹ́ tí wọ́n bá wà lórí ilẹ̀ ayé ń gbà àti Noah. if you were here in the days of Noah bí ló àṣẹ ń máa wàásù bá àṣẹ ń wàásù náà ni o. Noah preached just like we are preaching now. pé ìjọba pé ìgbà tí ayé bá parẹ́ pé òun àtàwọn ọmọ òun ló máa kú àfọkọ yẹn nìkan ló máa gbà wọ́n láàrin. that only those who are in that ark will be saved from the destruction to come. àwọn èèyàn àwọn èèyàn ń ṣẹ̀fẹ̀. Many people were, were laughing against him. But it happened. And after it has happened. Gbogbo ayé yìí tí wọ́n The, uh, the world started again from Noah and his family. sọ in like manner we are telling you. That this world that you see today with many people. Shall be destroyed. And those that shall be saved. Are those only those who are in Christ Jesus us. and after we have been saved. then we shall return to this earth. to rule over this earth. as Noah came down from the from the ark that day. so shall we who co-went with Jesus return jọba lórí ilẹ̀ ayé yìí. and rule upon this earth. àwọn sọ pé fún ẹgbẹ̀rún ọdún kan. for one thousand years. ìsinmi yóò wà lórí ilẹ̀ ayé yìí. there shall be peace upon the earth. eléyìí ni à ń sọ fún wa. that's what we are telling you. nípa ìsinmi tó ń bọ̀ yìí. regarding the peace that is to come. ìyẹn ni ọjọ́ keje tọ́lọ́run fún wa. that is the seventh day that was signified by God in which he rested. ìgbà náà sì tán báyìí. that time is coming soon. nítorí pé ẹgbẹ̀rún mẹ́fà tí a fún àwa ọmọ ẹ̀dá lórí ilẹ̀ ayé yìí ti fẹ́ẹ̀ parí. because the six thousand years given us to man upon the earth is almost ending. Wọ́n náà wo ọdún wo la wà nineteen eighty nine la wà yìí. This is nineteen eighty nine. Ìyẹn ni pé. That is. Ó kù bí ọdún mọ́kànlá péré. We have just about eleven years. Kí kàlẹ́ndà wa tó sọ fún wa pé. Before our calendar says. Pé a ti dé ẹgbẹ̀rún mẹ́fà. That we are in the year two thousand ẹgbẹ̀rún mẹ́fà yóò sì wá parí o. in which six thousand years would have ended. but Christ is also so fun pe but Jesus Christ tells us that. a máa gé ọjọ́ náà kúrú pàpà. the days shall be shortened. yẹn fi hàn á pé. that is to tell us that. ọdún mélòó tó wà tó kù níwájú yìí sẹ́. that in the, just about ten years remaining. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ṣẹlẹ̀ o. many things shall happen. ogun àjàkálẹ̀ta ló ń bọ̀ yìí. this world war that we are prophesying about. láìpẹ́ yìí ló máa ṣẹlẹ̀ nìyẹn. pretty soon will happen. Jésù Kristi ń padà bọ̀ sẹ́. Jesus Christ is coming soon. láìpẹ́ yìí máa ṣẹlẹ̀. very soon that shall happen. láti pàdé ẹ̀ láwọ̀ sọ́mọ̀. take away those of us who believe in him to in the sky. ìgbà náà súnmọ́ etílé o. that time is very close. tó o bá jẹ́ ti Jésù Kristi. if you do not belong to Jesus. mo fẹ́ kó o yọ yẹra rẹ wò báyìí. I want you to know and examine yourself. ọ̀nà ló máa gbà bọ́. how can you be saved? mo ti ẹ̀ pàdé àwọn kan. I met some people. tí wọ́n sọ pé àwọn ti bẹ̀rẹ̀ sí í lọ kọ́ ilé kan fúnra wọn. who said they are already building some kind of a place for themselves. pé ibi máa sáwọ̀ nígbà tí ogun àjàkálẹ̀ náà bá bẹ̀rẹ̀. where they are going to hide when the world war begins. pé pé gbogbo bọ́ǹbù dọ́dọ̀ àwọn bẹ́ẹ̀. wherein all of the bombs shall not be able to affect them. pé èéfín bọ́ǹbù yẹn ò dọ́dọ̀ àwọn o. where the fumes of the bomb will not be able to reach them. mo fẹ́ kó mọ̀ pé èèyàn mélòó ló ṣerú yẹn pàpà. I like to ask you how many people can do that. èèyàn mélòó ló lówó láti lè kọ́ how many can afford to build such a place themselves. ní ilé náà lè gbà wọ́n là. let's say even a building can save them. ní ìlú Amẹ́ríkà níbí yìí. in America. wọ́n ti kọ́ irú irú ilé bẹ́ẹ̀ fún àwọn president wọn. they have built such a chambers for their president. pé tí ogun bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. that just in case of a world war. pé àwọn tó jẹ́ olórí ìlú wọn á lè sáwọ́ bẹ̀rẹ̀. that the leaders of government can rise, uh, uh, hide in there. àwọn ọmọ òlú wa ń kọ́. How about the inhabitants of the city. where are they going to hide themselves. that's why we are preaching unto you now. run and be saved your soul. o. don't think that any senior person can save you. any head of a religion can save you. save in yourself in Jesus Christ. for only Jesus is salvation. for Jesus can save you from the destruction destruction to come. a máa kúrò nínú ìbínú ọlọ́run tó máa bọ̀ lórí ayé from the wrath of God that shall fall upon the face of this earth. kí ogun igan tó bẹ̀rẹ̀ because before this war starts. bíbélì sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìbínú ọlọ́run. the Bible tells us that the anger of God. ọmọ fi máa ṣẹlẹ̀ lórí ayé yìí. shall be poured upon this earth. yóò máa ṣẹlẹ̀ bí ìyàn. where there will be famine. wọn náà lè wo àárín rẹ look among yourself. you might even be saying that the famine is already starting ah, now. Eh, say you can't buy food like we used to the money that I have we used to buy purchase a lot of things. the Bible says this is the beginning of sorrows. ó it shall be harder than this later on. ìjọba sọ pé mọ́tò ọba if you come into Jesus. he has a way. whereby he will save the righteous. in the days of trouble. the Bible says that pamọ́ fún ọjọ́ ìbínú. that God has reserved the evil things for the days of evil. pé àwọn olùṣe búburú that the unrighteous. a fi wọn pamọ́ fún ọjọ́ ìbínú. has been hidden and saved for the day of evil. gbọ́ ọlọ́run mọ bóun ṣe máa gba àwa olódodo là. but in those days of evil God knows how to save the righteous. tó fi ṣèlérí pé. that's why he gave us the promise. àwa tá ti Kristi. that those of us who belong to Jesus. àwa tá bá ti múra sílẹ̀ ni o. though are the ones who are prepared. àwa yóò lọ pàdé Jésù mọ̀ kí n bá yé. we will meet meet with the Lord in the air. Before all the great tribulation will start. But those who are not prepared. The Bible even says that there will be a sign given unto them that believe Jesus. Wherein there will be, wherein there will be a seal upon their forehead. For the Bible says there was an angel from heaven. That told other four angels. fẹ́ payé irun. that are to destroy this world. pé ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní payé lára o. that do not begin to hurt the earth yet. títí a ó fi fi àmì sí àwọn ìránṣẹ́ Ọlọ́run wa. until the servants of God are sealed. àwọn ní àwọn tó bá tẹ̀lé Jésù yìí máa sí wọn lára. these people who follow Jesus shall be sealed. tí wọn bá pàlẹ́ pẹ̀lú àwọn tó ń lọ pàdé Jésù tó mọ̀. and even if they miss the rapture. Jésù sọ pé wọn ò ní parẹ́ nínú ìpinnu Ọlọ́run yẹn. Jesus says they will not be destroyed during the troubles times. God will protect them. ṣùgbọ́n ìyẹn lè má dàbí àbí kéèyàn ti lọ pàdé Jésù. That's not you know, as good as if you go with Jesus in the rapture. nítorí pé because tí nọ́mbà tí gbogbo wàhálà bá wà lórí ilẹ̀ ayé. when all the troubles come on the earth. tí tí wọ́n ò bá tiẹ̀ ní ìpinnu wàhálà yín náà. and even if you don't have a part in that problem, in those problems. tí wọ́n náà bá rí ibi ra oúnjẹ ńkọ́. suppose you can't buy food good. ìwọ náà máa manage ni. you are gonna have to to to manage. but Jesus Christ, sọ but Jesus says. a sì máa dáàbò àwọn tó bá them who belong unto him shall be protected. ṣùgbọ́n but some are preparing right now. who to whom Jesus has made known. and we are preparing for the rapture. because the time is going close right now. but when all the troubles end. we shall return done there. And we shall start a reign of peace. Wherein peace shall reign. Do you want to have a part in that reign of peace? Jesus Christ is calling you that you should come. And the door is open right now. That whosoever have ears to hear, let him hear. Whosoever desires, let him come and drink and eat of the tree of life. This is the tree of life. Jesus Christ lè wọ ìjọba that you might enter into this kingdom of God and have this peace and reign of righteousness. ibi wherein mosquitoes will not hurt anymore. níbi wherein there shall be no crying or gnashing of teeth. níbi wherein God himself shall reign. níbi wherein there shall be no disease. níbi wherein there shall be no Satan. níbi wherein there shall be no evil spirits anymore. Jesus is calling you now. Do you want to belong to Jesus? Bow down your head and we shall pray for you. From now on, begin to read the Bible. Look for evangelistic churches. Evangelistic churches where they preach the true word of God. Go there and they shall teach you more. And Jesus will teach you more. Because the truth shall set you free. And after you have learned about these teachings and you believe in them, máa fún ẹ ní ẹ̀mí mọ́. the holy spirit shall come into your heart. ẹ̀mọ́ yóò gbé wa and that holy spirit is what's gonna translate you brother. Jesus Christ ìbàdí. when Jesus shall come. díẹ̀ tàbí sọ fún ẹ pé kò wá that's why we are telling you that you should believe now. wọ́n tẹ́lẹ̀ bá ká gbàdúrà fún ẹ. bow down your head and we shall pray for you. say in your heart Jesus Christ my Lord I believe. mo mọ̀ pé ti dé I know truly the end of the world is here. mo sì fẹ́ tẹ́ and I want to satisfy you. mo fẹ́ ní I want to be a part of that kingdom. Come and live in my heart. Don't let me sin anymore. Come and give me your Holy Spirit. Show me the way. That narrow way. That is only few find Let me find that way tomorrow. That I may walk in that way. That's the way we are showing you friends that you must have Jesus in you. Read the Bible every day and follow after what God wants. Separate yourself from sin. And Jesus will walk with you. Angels will direct you. We will pray for you now. In the name of Jesus, Lord, we pray for our listeners that they will believe this word. In the name of Jesus Christ, we command that the love of God will enter into their hearts. From today, sin no more. That the Holy Spirit will enter into them, giving them strength to begin to do the will of God and do that which the Bible says. In the name of Jesus Christ, we pray that they might have a part in the kingdom to come. Amen. Amen. Write to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time in Jesus name.